More old school music at oldnightjaw.com. ìpọ́ntalẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o rọ́mọ jẹ́ ìjìyà o. talẹ́talẹ́ kí ìpọ́ntalẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o rọ́mọ jẹ́ ìjìyà o. ọ̀pá arọ́ kì í kú. wọ́n máa jẹ́ ìjì. o má jẹ́ kí ìyà jẹ mí má o. ìyá mọ̀yẹmí o ìyá mọ̀yẹmí. ìyá sí mi ò bá mi. tó dá mi sáyé ó mà bá mi ṣàdéhùn yà sáyé mi o. oní bí n bá ti mọ̀ ọ́ lọ́lọ́run mi mọ̀ ni mọ̀ yà láàyè mi ni o. àdàṣọ́gbọ́nṣọ́gbọ́n ẹ máa rẹ́rìn ọkọ jẹ́ àdájìyà kọ̀ bí ẹni tí ó bá kọ̀ gbé lérí ṣé màá jìyà yìí dalẹ̀ mi ni. bàbá o ṣé màá jìyà yìí dalẹ̀ mi ni. èèmọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. tálẹ̀tálẹ̀ kì í pọ́n tálẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o mọ́mọ́ jẹ́ ìjìyà o. kí pọ́ńtálẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o ọmọ jẹ́ ìjìyà o. ọ̀pá arókè bá arókò. mọ́mọ́ jẹ́ ìjìyà dálẹ́ o. alábàáwí ẹ̀dá. bàbá o má jẹ́ kí ìyà jẹ mí mọ́ jẹ́ ìyà jẹ mọ́ mọ́. ayé gbọ́dọ̀ yọ̀ mí ò gbọ́ bà mí. odò á gbé mi lọ́mọ kọjá orúnkún mi. òjò mọ̀ ti rọ̀ aráyé ti kẹ́yẹlé pọ̀ má dìyẹ o. òjò mọ̀ ti rọ̀ àlàpà ti dẹni yẹ̀yẹ́ ewúrẹ́. ewúrẹ́ gorí àlàpà ó ń jó. èsì o. Esi ewúrẹ́ gorí àlàpà ó ń jó palongo bí ẹni ayé ń yẹni. ṣé máa jìyà yídà lẹ́mìí ni. alágbára ṣé máa jìyà yídà lẹ́mìí ni. èèmọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. talẹ́talẹ́ kì í pọ́talẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o mọ́mọ́ jẹ́ ìjìyà o. talétalé kì í pọ́n talẹ̀ lójú ọba mi ṣe o ọlọ́run mi o mọ́mọ́ jẹ́ ìjìyà o. ọ̀pá aró kì í bá arókò mọ́mọ́ jẹ́ ìjìyà dálẹ́ o. bàbá o má jẹ́ jẹ mí má jẹ́ kábàámọ̀ ẹ̀. bàbá ló mi jẹ́ mi nù. Olúwa ṣẹ́kùn mi dayọ̀. Báwo lè mi fà mí sókè o? wálé hannah ó dán lọ́mọ. ọ̀rẹ́ mi fàmí sókè o. ọwọ́ rẹ̀ ló lajú bátí mẹ́wàá fọ́jú. ọ̀rẹ́ mi fàmí sókè o. ọwọ́ rẹ̀ ló lé ẹ̀mí èṣù méje jáde lára maria magdalene lọ́jọ́ yẹn ò bá mi ò bá darí. ọ̀rẹ́ mi fàmí sókè o. ọwọ́ rẹ̀ ló wòsàn ẹ̀jẹ̀ ọdún méjìlá. ọ̀rẹ́ mi ọwọ́ rẹ̀ ló jí òkú ọmọ Jáírù tó ọwọ́ rẹ̀ ló fẹja méjì àkàrà máa ń bẹ́bẹ̀ ẹgbẹ̀rún ènìyàn gbọ́wọ́ lẹ́mí fàmíyà kẹrù rí bá ti ṣe Ọlọ́run kí yé jẹ rí ẹ̀rù mọ́ kí mọ́mọ́ wà kí sàáṣọ kí n rówó ṣàyé mi gbàwọ́ ló ní ifá mi yọ. bàbá mi mọ́ gbọ́rọ̀ mi rò. bàbá mi mọ́ gbọ́rọ̀ mi rò. bàbá mi mọ́ gbọ́rọ̀ mi rò.